mú fún wọn lówó wọn o. pàgbówó kí yóò pàgbówó sọ bẹ́ẹ̀ mú lọ bẹ́ẹ̀ o. a ti fẹ́ bẹ̀rẹ̀ ìpàdé báyìí àwọn tí à ń expect tán fẹ́ bá a ṣe meeting wọ́n ti dé so ẹ jẹ́ kí gbogbo a fi ara balẹ̀ ká lísìn sí nǹkan tó fẹ́ sọ ẹ mọ̀ pé fún development community wa náà ni. fún development ìyá tiẹ̀ ni tó bá bí ẹ̀dá ìwọ sọ fún wọn wípé kí wọ́n bẹ̀rẹ̀ meeting calm down o ní ìgbà tá máa fi ṣe mítìn yìí tá máa fi kúrò bíbá ẹ jù ọmọ ìtọ́jà pé nígbà tó dé àdúgbò tó dé àdúgbò yìí èmi ni mo kọ́kọ́ gbà lé fún ilé tó kọ́kọ́ rẹ̀ kò tó di kó kọ́ lé tiẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣàkó òṣì sẹ́mi ó wá wà lórí ẹ̀tẹ̀ bàbúrí ẹ̀ ti bàjẹ́ orí bashba nílàrú orí ẹ̀tẹ̀. so um, can we proceed now please. if you proceed with anything there i will proceed into your life. ah uh, with ẹ̀ṣẹ̀ burúkú we blow. I will proceed into your life and I will, I will blow you down. Trust me. Rasam, kí ló dé tán lè bẹ̀rẹ̀ meeting? Ẹ bá mi bi wọ́n léèrè. Ṣé kò yẹ kí n wà ní high table? Àwọn olówó ní high table. Òkìlọ̀ mi sọ ní tí mi ò fi ṣe ní. Ṣé kò yẹ kí n wà ní high table? Kí ni? Ó tọ́ ni. Ẹ wọ́n ṣe ń sọ àyẹ̀wò yẹ kán wà ní high table yẹn. Ṣàkó. Ẹ ní sùúrù, ẹ ní sùúrù Ẹ jẹ́ kó rí yín pé o. Ní community nọmba one tàwa lélẹ̀ brasa mugolo ẹ̀ kó wà lórí high table yẹn ẹ wo ẹ create space tẹ́ ẹ bá create space láàrin ìṣẹ́jú kan máa dábẹ̀ yẹn rú. ẹ ṣáà ti gbọ́ bó ṣe sọ one second one minute títí péjọ ní one second gbogbo tó máa dúró ó yá ẹ create space. ẹ wò ẹ wò mo mọ wẹ̀rẹ̀ àṣà mú dáadáa o ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ ní bíbá because bọ́yìn sọ yẹn wọ́n lè dàrú bíbá yẹn because. um, it is with uh, great pleasure that I would like to invite uh, a very important personality to the high table Ooh. in person of uh, person of Brother Samu. Let's give him a round of applause. Oh, Sam! Bro Sam! Sam! Bro Sam! Ah ah! Brother Samu. ẹ lọ gbàjà náà kẹ́ jókòó náà. alájà màá tú ajá ayé mi lẹ̀ fún yà á jẹ́ torí tọrùn ǹdẹ́ ǹdẹ́ dé ṣé ká má ṣe méjì mọ́ ǹdẹ́. ẹ dìde ẹ dìde ẹ jókòó. ẹ ló sà ẹ dìde ẹ má bọ̀ báyìí. bàbá dúdú dìde gbéra gbéra gbéra gbéra. irúgbọ̀n gbé bọ́dí sókè ó gbọ́ ni Mr Black. ọ̀nà gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ jókòó. sáàmù ni. sáàmù ni jàre. ọmọ kìnìún ọmọ kìnìún kò sọ ọmọ akin tí mo mọ̀ tó ń ṣojo ọmọ akin ni ọ ọmọ akin ni ọ kò sọ ọmọ akin tí mo mọ̀ tó ń ṣojo ọmọ akin ni ọ. sọ́ọ̀mù o. panel of judges ladies and gentlemen you can you can proceed. okay um, we begin we begin the meeting now and ẹ jọ̀ọ́ kí ẹnìkan kan fún wa ní àdúrà ẹ jọ̀ọ́ ẹ ṣé gan. dọ́ọ̀ mi. Bàbá bàbá bàbá o bàbá bàbá o. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Orí ẹ ti bàjẹ́ ni o, dọ̀tún orí ẹ ti bàjẹ́ ni o. Ṣé orin náà ní kọ̀ọ̀kan àbọ̀ ní kò fún aládùúrà? Àbúrí ẹ ti dàrú ni. Ó wọ táìmù ni, màá gbá ìtí ẹ o. Ah, ẹ wo èrèmù pẹlẹbẹ fún ọlọ́dúà. a gbé ọ̀gá yìn ológo. amen. a dúpẹ́ fún jíjẹ. amen. a dúpẹ́ fún mímu. amen. a dúpẹ́ torí kò mú wa débi láyọ̀ àti àwọn. sọ̀rọ̀ tó o bá sọ délẹ̀ tí bá kàn ẹ́ ohun tó dín lára ẹ máa là ní ìwà ṣeré burúkú yìí wọ́n ní kẹ́ gbàdúrà ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣòṣe wọ́n ní kẹ́ máa waste time bàbá mímọ́ ọmọ mímọ́ fẹ́ bẹ̀rẹ̀ olúwa bá bẹ̀rẹ̀ tá a máa fi parí olúwa pẹ̀lú wa lórúkọ jésù olúwa wa àmín ó yẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀. ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé kókó ìdí tí a fi wá sí ibi lẹ́nìí ni fún development uh, community um, àwọn ìjọba ni wọ́n rán wa wá sí bíbá yìí pé kí a bá yín sọ̀rọ̀ fún ìdàgbàsókè um, community tá a wà yìí um, ẹ jọ̀ọ́ mo dẹ̀ ń fẹ́ kí gbogbo alẹ́yọ kọ̀ọ̀kan kí a farabalẹ̀. gbogbo nǹkan tí mo bá bá yín sọ lénìí mo fẹ́ kí ẹjọ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo ẹ̀ kí a lè mú lò lẹ́yọ kọ̀ọ̀kan torí gbogbo nǹkan tí oh my god what is all what is the meaning of all this kí ni gbogbo eléyìí. proceed. Eh, ẹ jọ eh, ẹ farabalẹ̀ you. Oh ah. ẹjọ fẹ́ wà pẹ̀lú mi. I'll be with you. mo fẹ́ ṣubú mo fẹ́ ṣubú mo fẹ́ ṣubú mo fẹ́ ṣubú. Take care, bro. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ẹ ṣàtìrí báyìí ẹ̀jì rí kílẹ̀ lè pè ebi yẹn ló ń pa mí. bọ́dá Sàámú ebi ló ń pa yín lẹ́ ń ṣe àwítán ẹ múre ẹlẹ́ni ẹ sóderun ẹ sọ pé fẹ́ jẹ́. ẹ mọ tó ń yé mi lẹ́nu àní kí ló ń fà á tó fi ń pariwo mo fẹ́ ṣubú mo fẹ́ ṣubú òun àti ló ń sọ̀rọ̀. exactly bro Sam ìgbà tá a wà ní mítìn lẹ́ẹ̀kan yẹn mo rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe èmi rò pé bóyá a ṣe mọ̀ bóyá new trend tó ṣe ń ṣẹlẹ̀ ni in fact èmi ni mò ń sọ fún bọ̀bọ̀ yẹn wípé kó calm down kó calm down but eventually mo á rí tẹ súnmọ́ bọ̀bọ̀ yẹn tẹ fẹ́ ya orí ẹ̀ jẹ ah bí tẹ ti fẹ́ ya orí ẹ̀ jẹ yẹn kàn tún gbàbẹ̀ ṣubú ni nǹkan tó ń tó ń bá fún mi gangan nìyẹn so i'm interested in it kí ni nǹkan tó fà á gangan tẹ fi ṣe bẹ́ẹ̀ yẹn. lọ́tún ẹ̀bí ló ń parí kí ló wá ń ṣẹlẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ̀ kó síbi kò sẹ́kún ẹran ń bẹ̀. Brasa ah, mu ẹ sì jẹ ilé ìtẹ̀ rí kára yín tiẹ̀ balẹ̀. kò sí wàhálà. ẹ ṣe o ẹ pẹ̀lẹ́ ẹ rọjú jẹ. kí la fẹ́ ṣe báyìí ẹ̀bàdàn gbé sílẹ̀ yóò lè yomi o. bọ́dá ah! Sàámú adúrò ẹ̀bà yìí. Ah! ẹ̀yin àtàwọn tá a lè jọ ń jẹ bọ́dá Sàámú. ìjọ ni òye mi náà. Ah! That's a giant base, bro. Sàámú alájọ. Sàámú alájọ. ẹ ra ma. pẹlẹbẹ ṣùgbọ́n bàdá Sàámú ní lọ́kìṣà àbó ah. ah, orí nǹkan. ẹ ká sọ madam. wọ́n ń bọ̀. ok wọ́n ń bọ̀. alright ẹ ṣe gan. wọ́n ti ń bọ̀. Ah. ó ṣẹlẹ̀ báyìí torí ọ̀dọ́ ẹ́. ra Sàámú. ó máa yà á lẹ́nu pẹ́ẹ́rí mi báyìí lẹ́nu. mò ń wò bẹ́ẹ̀ oore bàǹtàbàǹtà tẹ́ ẹ ṣe fún mi ṣé ẹ lè rántí. mi ìrántí oore tí máa ń ṣe pọ̀. tẹ́ ẹ bá rántí màá rán yín létí. púpọ̀ náà àwọn tó dúró náà bá ti kú oore tí mo ṣe fún ọ̀nà fi wà láàyè. torí oore tẹ́ ẹ ṣe fún mi tí n bá wá kí n wá dúpẹ́ lọ́wọ́ yín màá dàbí abara mú oore jẹ ni. ṣé ń gbọ́. ń gbọ́. mo ṣoore fún. ṣe rántí ìgbà yẹn tẹ́ advice mi pé à kí n máa dájọ́. Hmm, mo tí mo dẹ̀ gbọ́ sí yín lẹ́nu hmm. tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dájọ́ yẹn wẹ́rẹ́wẹ́rẹ́. ìgbà tí mo yìí ń gbàjọ káàkiri nìyẹn o ṣé ti yẹ èsì tí yẹ ẹ máa ń dájọ́ fún mi tí wọ́n wí wà ní ece e secondary o rántí ìgbà yẹn nìyẹn o. ká ní mi ò gbọ́ sí yín lẹ́nu ńgbà yẹn ni kan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀. tó fi ló fẹ́ travel ńgbà yẹn owó àjọ tó dẹ̀ ní lọ́wọ́ mi kò ká mo tún wá lọ bẹ ìyá fifty thousand sí ó dẹ̀ fún mi náà lè ta owó yẹn ló wá àbí tó fi travel ìgbà tí mo wá dé wọn àgbẹ̀ àà ẹni tó lè ṣerú oore bẹ́ẹ̀ yẹn fún yàn àà táàbà tí n bá wa compensate yín bí abara mú oore jẹ òun ni mo ṣe máa jẹ. oore tí mo ti jẹ fún ẹ ń gbà yẹn owó ẹ lórí òun ló ṣe padà wá ń sìn láti wá compensate mi kò lè bàjẹ́ fún ẹ <laughs> kò ní bàjẹ́ fún ẹ kùrùsíù méje méje ìkẹ́ ọlọ́run la fi tọrọ fún báǹkì ìkẹ́ ọlọ́run la fi kùrùsíù méje méje ìkẹ́ ọlọ́run la fi tọrọ orí èrè àsálàtù ìkẹ́ ọlọ́run la fi kùrùsíù méje méje ni ìkẹ́ ọlọ́run la fi tọrọ kò lè bàjẹ́ fún ẹ. ipò rántí olórí ẹ àtijọ́ tó dẹ̀ wá láti fẹ́ wá compensate mi kò lè bàjẹ́ fún ẹ. Ah, owó ló fẹ́ fún mi báyìí owó ah, ló fẹ́ fún mi. Eh! Máa bọ̀. Màá mo ti bọ̀. Máa bọ̀. Mo ń bọ̀. Máa bọ̀. Ẹjọ̀ ẹjọ̀ ní sùúrù fún mi ẹjọ̀ tó lọ́wọ́. Máa bọ̀ ń bo. Yòòṣì bí owó mọ̀ pé ríngì mi ọ̀gàn ríngìtò orí fóònù mi máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ní ríngìtò orí fóònù mi. bọ́dà Sàámú ṣé tí wọ́n ń dá ríngìtò lóhùn ni. mo ń dá ríngìtò mi lóhùn ni bó ṣe sọ pé máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa sọ pé mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ wọ́n jọ jọ́ọ̀ ní sùúrù fún mi ṣé ò bínú ah, ah. ṣé ò bínú jọ̀tún lọ́lọ́ má lọ o má lọ o lóore ni mo jẹ́ sí mo ti bọ̀ má lọ o jọ mọ̀ bàbá yìí ń sìn nígbà kú lọ báyìí máa rogo eh? o wọ́n lọ ẹyin dà. ẹyin dà àtẹ̀lé mi gbọ́dọ̀ jà yín ní ẹjọ́ ìyá ayé ìgbà mi ọlọmọ má ṣe yùn mí nù ọlọmọ má ṣe yùn mí nù ẹjọ lórí Ọlọ́run ẹjànú mi mi ò rí yín ìyẹn yín lè ń gbé mi ẹni kí n máa bọ̀ mi ò rí yín bí ẹ̀yin dẹ o ẹ̀yin dẹ èèyàn wà ń ta tó fẹ́ tó fẹ́ àtẹ ìsinmi ó ti rí mi bí wèrè mùlẹ́sàsì ṣé ẹ wọnú lẹ̀ wọ́n rẹ́ yín ni ó yẹ àbíà ẹ àbíà ẹ àbíà ẹ àbíà mọ ogun báyìí ẹ̀yin àbíà mọ́ lọ́rùn ẹ fojú igẹ́ ẹ wọ̀ mọ́ ààyè. omi. bí omi yìí kó lọ dà sẹ́ni tó wà ń ta yẹn lórí kó dẹ̀ rú dáadáa. I disagree. I disagree. I raise my hand for objection. I disagree. Mi ò lè dalẹ̀ lórí o fẹ́ ẹ̀pù mi ni owó wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ fi ẹ̀pù mi àti ìdílé lọ́dún mi lé lórí wáyé tí màá fi dé bẹ́ẹ̀. Ṣé o kò lọ sọ fún mi kó jà mí níyàn? kọ́lọ̀ dalẹ̀ lórí. mo ti tọ́ wèrè o mo ti tọ́ wèrè mo ti tọ́ wèrè ẹ gbà mí o mo ti tọ́ wèrè mo ti tọ́ wèrè mo ti tọ́ wèrè ẹ gbà mí o. okay ọ̀rẹ́ ìpàdé wà lọ. ẹ wo nǹkan tí mo ń wo rẹ̀ pé spiritual ni ẹ̀rù ń bèmí náà mi lè wọlé ìmọ̀ ẹbí ẹjọ́ bẹ́ẹ̀ ṣe mú mi jẹ́ ṣe mú ẹ́ wọ́n ní wọ́n ẹjẹ́ ilé mú mẹ́bẹ̀ ẹjẹ́ mú mẹ́bẹ̀ bẹ́ẹ̀ mú mẹ́bẹ̀. ẹjọ́ ẹjọ́ ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹjọ́ ẹni tó sọ pé òun fẹ́ ṣe mí lóore lẹ́ẹ̀kan dà. bọ́dá sábù ẹ wo ẹ ti domi sí lára ẹ ti lù ó ti sẹ́. Ah, mo jẹ máa domi lu ah, ah, ọlọ́rẹ́ mi ẹni tó lò fẹ́ ẹni tó sọ ẹni tó sọ pé òun fẹ́ fún mi lówó pé òun fẹ́ compensate mi fún orin tí mo ti ṣe. mọ́tò ẹ̀ mọ́tò ẹ̀ rí mọ́tò ẹ̀ rí ibo ló sá ń gbà. ẹ̀wọ̀n ibi ló sá ń gbà padà sáàmù. ibi ibi báyìí ló sá ń gbà. mo mà dárọ̀ láyé mi ayé mi o mo mà dárọ̀ problem problem ẹ wo wọn fún yín ní kinní kan tẹ ẹ bá ti sọ sínú omi tó gbé mi tó dé odò ikùn rẹ̀ lọ́hùn <laughs> ara rẹ̀ ó balẹ̀ níbẹ̀ mo sọ fún yín para rẹ̀ bá sì ti balẹ̀ kílẹ̀kù ara ti yá nù bàràbà ti wá yá ẹgbìyànjú kẹgbẹ dọdọ mi yá yín. science man you see èmi ò really believe nínú gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ torí ah, bọ̀dà Gani náà sọ pé kí n tẹ̀lé àwọn wá sí ibàyí but point tèmi fẹ́ fàyọ ni pé ṣé mo máa ń wo fíìmù gan mo dẹ̀ máa ń wo àwọn African movies mo dẹ̀ tún máa ń wo Indian film tẹ́kù tó bá ṣe yíyí nǹkan ẹ̀ máa sáré happen ṣé kò sí bẹ́ẹ̀ ṣe lè bá a mú bọ̀dà Sàámú anyway tán bá wà wọ́n sùn ní àbí ó dẹ̀ ṣọ́ọ̀fù mi pẹ́ gbẹ títí náà máa wà báyìí kẹ́ fa wọn kọ́lẹ̀ àpíẹ̀sì bíbà tọ́ba ìjókòó báyìí nǹkan tó wà nù wọn kẹ́rẹ̀ fa ẹyọ kẹ́rẹ̀ sọ́nù everybody dẹ̀ be happy you know. dọ́tún dọ́tún ọpọlọ rẹ sún sẹ́yìn àdé èmi kò bìlífù èmi kò bìlífù ẹ̀ ṣe jẹ́ rẹ ní ìmọ̀ wá skendo n kò rí ìyẹn rí jẹ́ kí n mú ẹ̀ dání o ò wá pé ìwọ kò bìlífù ìwọ kò bìlífù kan mú kinní kankan fà yọ ọpọlọ rẹ kò pè rárá o agbó oní kó bá ti fi kinní ẹ̀ wá ká bá fi sinú omi kó bá gbómi yẹn mú kómi yẹn désàlẹ̀ kùn a bá sùn wákàtí méjì ló má fi sùn hmm. kó bá wá jí ká má gbébọn. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àti gbèdé. <laughs> mo sọ bẹ́ẹ̀ mi àjíjẹ ìwé àwòlé alára àjíjàjà bí ògùn awo òde ìjẹrò ẹgbẹ́ wa tó bá ti dé àyìn ara rẹ̀ ọ̀yà ni hmm. mo sọ bẹ́ẹ̀ fún yín. a máa gbé wa. ẹ fara yín balẹ̀ mo tún mọ fẹ́ fún yín. Hmm. mo fún yín. Ah, ẹ ṣe. wo Sàámú ẹyin ilé ìtẹ̀mí kò lè bónílé jẹ kó bónílé mu kó wá dọ̀jọ́ òkú kò yẹ rí torí níyì ò dùn ń ṣe èmi rẹjọ ń jẹ níyì eléyìí dẹwà délẹ̀ yìí àfi kájọ mójútó sórí kìíní. àní kò ní sùúrù àwọn àlejò wa àbí tó bá lọ tọ́ wà wọlé. Sàámú má bínú. o rẹ o rẹ ni tó bá rẹ ni tó sọ̀rọ̀ alẹ́ nìkan wà bí tó ló fẹ́ wọlé sí. ẹ má ìjẹ kan wọlé báyìí. Bro um, Sam, yeah, it's an alchemy, chemistry from the science man. You see, bro Sam, I've been going places I never thought I could. I've been seeing things I never thought I would. Mm. Bro Sam, it's an act of love towards you. Eh? Fún betterment yín ni, a fẹ́ rí kẹ́kẹ́ wà ill and healthy kí gbogbo nǹkan tó ń ṣe yín kó lè kúrò ńbẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Sàmú. <coughs> Eh, Can you believe pé mo lọ sí ọ̀dọ̀ herbalist? Ah. All for you, bro. Mm get well soon. ẹ wò èmi ò ráyè gbogbo eléyìí tẹ̀ ń ṣe mi ò ráyè gbogbo eléyìí. bá bá tẹ̀ dá lóhùn orí òun fàmìtì iṣẹ́ òjò wọn ìwà làró yẹn kò jẹ́ kábùkì ní ìsomi kò gbé mu ṣùgbọ́n sàmújọ má bínú. bọ̀jà rí má bínú jọ tó rọ lọ́wọ́ ní pẹ́ kúrò níbi. a máa ṣe nǹkan. ṣúgà lélẹ́yà àbíyọ. èè ṣe ṣúgà o èdè ṣe yọ wọn fi wà lọ́hùn-ún ni. ni. òun ni wà kò sí wàhálà. sàmú ọ̀yà jọ jọ. ẹ má jàtọ̀ sínú omi yìí bẹ́ẹ̀ ní mi ní máa mú. ẹ má bèmí jẹ́ kí n gbẹ́nu mi sẹ́kẹ̀. Ah, ṣé ẹ fẹ́ fi kún wèrè tẹ ló ń ṣe mí ni ẹ má fi kún wèrè ara mi nà. Ah, ah, èrè kò ní ṣe é dìde kó mú jọ. tí o bá yẹ kó gbẹ̀ngbẹ̀mí tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ mi ní fẹ́ ló kọ́ ọ. kọ̀ mú díẹ̀. kọ̀ mú díẹ̀ títí. dẹ dẹ kọ̀ mú dẹ. Ah. kí lẹ́ẹ̀ bù sí. wọ́n pín kábíyèsí ni wa. mo ń fẹ́ jọ ṣúgà. ẹ ṣe ṣúgà. kì í ṣe ṣúgà lẹ́ẹ̀ bù sí. ẹ ṣe ṣúgà o Sàámú. láti tó fi ń ṣe. Dọ̀tún. pẹ̀lẹ́. kí n tó ah. rí mu ti rí ẹ ti pẹ́ ni. what's that? ṣé o di nǹkan sábẹ́ ni. no it, it's my trousers you know. abẹ́ ẹ̀ rí. òun ni. abẹ́ ẹ̀ wú kẹ̀kẹ̀kẹ̀. ṣòkòtò yẹn ni. wẹ́lẹ̀. it's it's beginning. Samu. Samu. kí ni ẹ̀ ń ṣe ẹ́ bí kó o sùn jẹ. àbí báwo. ó yá fẹ̀gbẹ́ lélẹ̀ kó o gbẹ́sẹ̀ rẹ̀ dáadáa kó o ṣe ẹ́ bí kó o sùn. ó yá fẹ̀gbẹ́ lélẹ̀. kí ló ṣe yín gbogbo orí báyìí ẹ forí kó gàrí ni. kò forí kó kìíní kan. ẹ forí kó ibi gbé ibi ń kọ no no no no bro sam that iye that's grey hair he's an old man. torí nǹkan tó wà ń bí ló wà ń bí. ìyẹn ló wà fún ọ kò ti pẹ́ lébẹ̀ lè dàgbẹ́ ní pé mo ṣẹ̀ṣẹ̀ rí mi ṣe jájò jì mí Sàámú Sàámú kìdè yé Sàámú n bọ́ pé àdé ìbò òun rẹ̀ ń kún ẹ̀ nísìnyí. òun kùn dání orúkọ kò. wọ́n jẹ́ kíkí ní ẹ̀dá nu gbé ilé wò bí bí o máa gbèsè ọkọ̀ máa mú wa gbèsè bí tó máa mú mú. Bàbá yìí kò mọ̀ ṣe é. Ebi rẹ̀ yà jẹ báyìí kí ẹgbẹ́ fún mi eh, eh. kí ẹgbẹ́ fún mi. ẹlẹ́rìí ẹ̀yẹ sórí ẹ̀ bàjẹ́ ni. ó dé ń lọ bàgbọ́n mi lọ́wọ́ bẹ́ẹ̀ pé mò ń kúrò ní ọkọ ṣé ó sì fẹ́ẹ́ lu mi sílẹ̀ àbọ̀yẹ́ kí n máa lọ. Ah! kí ló ṣẹlẹ̀ kí ló dé pẹlẹbẹ. Eh? kí ló ṣẹlẹ̀ ń bò lọ. ẹ wò yọ mi ò lè dúró sínú ilé yìí títí tí bọ̀dà Sàámú máa fi wá ṣe mí léṣe mọ́nu ilé. pẹlẹbẹ bọ̀dà Sàámú lè ṣe ẹ léṣe gbogbo wa náà lẹ̀rù ń bà á nígbà tó wá fẹ́ kó ẹrù ẹ tó wá fẹ́ kúrò nílé báyìí nǹkan kó dáa. mo tó bá nítorí para bọ̀dà Sàámú òyà ó wá kó gbèrú òun lọ tára wọn bá ya báwo lè fẹ́ ṣojú ẹ. ẹ wo yọṣíbí eh. ẹrú bà wá jura wa lọ títí dìgbà tí bọ̀dà sàmú àrí solution sí nǹkan tó ń ṣe wọn èmi máa kúrò ní ilé yìí ẹ ṣe wo rí yín náà o. sílẹ̀ eh, wo ibi tó bá ṣàlọ́ ṣàjẹ́ kí n mọ̀ pé mí o. yọṣíbí ìjọsìn mo dẹ̀ ń ṣèyàn bẹ́ẹ̀ sí wa o. mo ń ṣèyàn bẹ́ẹ̀ sí wa. Ah, ah, kí ni ló bá sọ pé mo fẹ́ dọ́dọ̀ àǹtí mi lọ́la báyìí ṣé kò ní rí bákan ẹlẹ́rìn ẹ̀yẹ̀ mo fẹ́ dọ́dọ̀ àǹtí ẹ̀ lọ́la hmm. ìgbà wo ló máa dé. Ah, a tó two weeks. mi ò sá lọ o mi ò sá lọ o mi ì sá lọ. Eh, gbogbo yín tí wọ́n fẹ́ dá mi dábàá ṣé mi nìkan ni màá dá wà nílé pẹ̀lú bọ́dà Sáàmù ni. ọlọ́run á wà pẹ̀lú yín. ah ah driver ah, ah, ewu tún ni gbogbo eléyìí driver ah, bọ́ọ̀lù ẹ̀ ṣe ń ṣe báyìí náà mi ti ní màá sanwó everybody now. àǹtí ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù ọlọ́run ló ní gbogbo orin àjò lọ́wọ́. ẹ ṣé o ṣé mo bí tá à ń lọ ni àbí kí lẹ̀ ń sọ lẹ́nu. ó yẹ já lọ ẹ ṣé. ó yá ó yá ó yá ó yá ó yá. ẹ̀rọ yes. mo fẹ́ tọ̀. mo fẹ́ tọ̀ ẹ dúró báyìí. mo fẹ́ tọ̀. ẹ wo bóyá kẹ má pẹ́ o. Ah, driver. Ẹ̀yin náà tún bọ́lẹ̀. Ah, ah, báwo ń lọ? Ẹ gbà mí, ẹ wo tún délé tó tún borí báyìí ah, Ah, tó ah. bá yọ. Ah, ẹ̀jẹ̀ ìyọ́. kálílẹ̀ ìbá sọ̀rọ̀ tó borí. kí ló fẹ́ yọ. pọ́nrán mi ni mo fẹ́ tọ̀ mo fẹ́ lò pọ́nrán mi ẹ̀jẹ̀ ìyọ́ ètò nígbà mi gbogbo abẹ́ mi ti wú. tó bá yọ máa gé ni. máa gé máa gé kí ni mo ṣe. bóyá lọ́nu mọ́tò yẹn gbogbo àwọn tó wà nínú mọ́tò yẹn pátápátá ló lù wọ́n kó lù wọ́n ṣe léṣe. Ah, kí ló ṣe no, mi kí ló ṣe No, mi. wọ́n yìí kọ́ lọ́ọ́ lu òde rómi lẹ́jọ́. kí lu àwọn owó. ló lu àwọn tó wà nínú mọ́tò. Ah. Ah, eh. Ah, eh. mo dẹ̀ fẹ́ pretend ipe kí n dọ́gbọ́n pò nínú ìlú ni ẹ wo ẹni rọ́ọ̀nì níṣẹ́ là ń bẹ̀rù ẹni bẹ̀rù ẹni tó máa jẹ fún. ọ̀bẹ̀rẹ̀ Sàámú ni o yẹ ẹ̀rọ bọ́lọ̀ yẹ ẹ̀rọ bọ́lọ̀. pẹlẹbẹ mo ti rí pé wọ ni wábi ilé gbalẹ lọ pẹlẹbẹ ilé pẹlẹbẹ mẹ́ẹ̀ lọ lẹ́ni o mẹ́ẹ̀ lọ lẹ́ni o má lọ lẹ́ni o wọ́n ní na gbogbo yín jẹ lẹ́jẹ̀ ni dẹ́gbà tó gbé wà dà dẹ́gbà tó gbé wà dà dámì. kíkẹ́ ṣàánú wa lórí ọ̀rọ̀ ìyá bá yìí àfi kẹ́ ẹ ṣíjú àánúwò wa o ẹ ṣàánú wa ẹ jọ o ẹ jọ ẹ ṣàánú wa. ẹ àfa ni o. ẹ dáàmú mo jẹ́ o. ẹ ṣe rí kò sí tẹ́ ẹ bá déwájú Ọlọ́run tí ò ní ṣe é ṣe. ah mo mọ̀ bá a kò sí tágbára Ọlọ́run ká ẹ̀yin lẹ jìnnà ẹ jìnnà sọ́lọ́run ni jíjìnnà sọ́lọ́run tẹ́ jìnnà sẹ́sìn ló jẹ́ kẹ́ ẹ máa rò wípé agbára Ọlọ́run ká kí lẹ sọ pé ó ń ṣe ó ń tì gan. ẹ ṣe iṣẹ́ òdèdè bẹ̀rẹ̀ o kó bẹ̀rẹ̀ sí ṣe wọ́nràn wọ́nràn wọ́nràn wọ́nràn iṣẹ́ ó dàbẹ̀ ni pé kìnnì kan ṣe. Hmm, ẹ wo sá bóyá kí n kúkú sọ pé wọ́n ṣe bí wèrè ń gbé. ṣé rí sá nígbà tó ń dẹ̀ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ àwa ti ẹ̀rọ pé bóyá normal thing bí bọ̀dà Sàámú ṣe máa ń ṣe wọ́nranwọ̀nran wọn ládùúgbò ni ṣùgbọ́n ká tó wí ká tó fọ̀sà ó ti ń le ju nǹkan tá a rò lọ ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ ẹ bá wá nǹkan ṣe sí i. ẹ máa mójú ọ̀nà o. wọ́n mójú ọ̀nà hmm. ẹni bá sì mọ̀nà ló yẹ ká tẹ̀lé ṣe é rí bá ń ṣe báwọn àwọn jínnù hmm àwọn ọ̀rọ̀ wa níyà ni wọ́n ń fọwọ́ bà lára ah. ṣé wàá rí nígbà tí wọ́n bá fojú kan Al-Kùránì wọ́n dàtọ̀ wọn wọ́lẹ̀ hmm, hmm. tó bá di ọ̀túnla kẹ́ padà wá. Ah. sá ah, ọ̀túnla ti pẹ́ jù nǹkan máa ti bàjẹ́ jù báyìí lọ sá ẹjọ́ sẹ́ tètè wá bá a ṣe ẹjọ́ ẹ mi sá hmm. ẹjọ́. ẹ wa. ẹ wo ẹ ṣàánú èmi ẹjọ́ sá. a kàn ṣàánú wa. Ah, iṣẹ́ ọlọ́run ló délẹ̀ yìí dandan ni ká jẹ E wá fún mi níṣẹ́jú mẹ́wàá mú bọ̀. ká fún wọn níṣẹ́jú mẹ́wàá. ẹ ṣe sá sórí nǹkan tó lè dùn mí mi nínú tí community lè ṣe kó dùn mọ́ mi nínú ni pé gbogbo yín tẹ̀gbẹ́ nílé kán lé gbogbo yín síta kán lé yín dàtí gbogbo pátápátá bẹ́ẹ̀ ni. ibà fò ṣára yín ò yà ni ẹ ṣe máa kán lé ogun wa sí gbó kí ló ṣẹlẹ̀ kí la ṣe kò lè tó yẹn nà o. wo pẹlẹbẹ o tọ ni ibà ẹgbẹ́ náà kẹ́kẹ́ pẹlẹbẹ ká sọ̀rọ̀ jàre. ṣé ìnìkan ló ń gbénu Allah má jẹ́ n jìyà aláyé mi. ọlọ́run Allah jẹ́ n pòfo. ọlọ́run má jẹ́ n jìyà aláyé mi. ọlọ́run Allah jẹ́ n pòfo. ọlọ́run má jẹ́ n jìyà aláyé mi. ayù. ọlọ́run má jẹ́ n jìyà aláyé mi. wúwa. ọlọ́run má jẹ́ n jìyà aláyé mi. ọlọ́run má jẹ́ n pòfo. ọlọ́run má jìyà aláyé mi. wúwa. ọlọ́run má jẹ́ jìyà aláyé mi. ayù. ọlọ́run má jẹ́ jìyà aláyé mi. táyì kan ṣe nu wọn. táyì kan ṣe nu wọn. tàwa lẹni nǹkan mú. bọ́dà Sàámú ni sà. ẹ àwọn dáa bọ̀dá Sàámú kọ́. ewu bọ̀dá Sàámú ò sì ah, ah, lé. níyà lé níyà tún mú ìwòsàn wá oorun Sàámú nítorí ìrìn orí burúkú ẹ̀ kó tó rùn káàkiri owó ah, ká ti máa ṣọ̀rọ̀ Sàámú yìí sí báyìí. ẹ wò sá ẹ jẹ́ kí n pè wọ́n ẹ jẹ́ kí n pè wọ́n. àbá Abdulganiu. naam naam. ẹ fọkàn yín balẹ̀. Abisebi. naam. Muhammadu Taofik. naam. ọ̀rọ̀ Yorùbá kan látẹ̀lé. ó ní agbẹjọ́ kìí ṣe kí ni. kí n gbọ́jọ́ kan tì. sẹ́ni lónìí ni ọlọ́wọ́n ọba ayú láyàmútu ọba jalla jalaluhu ọba kọdirun ala kulli shay yóò yanjú gbogbo rẹ̀ lónìí gbogbo musiba ara rẹ̀ òní ni ó kú àádùn tó ń ti òfìdé ọlọ́mọ jẹ́ ń pò fó. ọlọ́mọ jẹ́ ń jìyà láyé mi. ọlọ́mọ jẹ́ ń jìyà láyé mi. ọlọ́mọ jẹ́ ń jìyà láyé mi. ọlọ́mọ jẹ́ ń jìyà láyé mi ọlọ́run má jẹ́ ń jìyà láyé mi ọlọ́run má jẹ́ ń jìyà láyé mi. bàbá yìí bàbá yìí lọ síwájú díẹ̀ lọ síwájú lọ síwájú lọ síwájú. kí ló ṣe máa ṣe. kí ni kí ló ṣe lẹ. kí ló ṣe máa ṣe ní báyìí. kí ló ṣe bọ̀dà kí ló ṣe yín tẹ̀ ṣe yín ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ ẹ̀yìn náà ṣe yín ẹ̀yìn ẹ̀yìn ọ̀kadà náà ṣe yín ẹ̀yìn ilẹ̀ ẹ̀kọ́ kadà ìtakùn sí. kí ló ṣọ̀kadà ni kò kí ló ṣọ̀kadà ni kò sọ fún mi kí ló ṣọ̀kadà. ẹ̀yìn ẹ̀ wọ́n ṣe yín àyín àyín àyín àní ẹ̀dẹ̀ ní sùúrù. ewéwéwé má ṣe yín àyín àyín àyín àlẹ́yìn mi jàre. ẹ ti dé. ta ló dé. àwọn ni. àwọn wo. ẹ rí wọn. ẹ lójú inú. àwọn àlejò kan dúró díẹ̀ lé báyìí báyìí gbéra báyìí sìn kó lọ sílé kó dẹ̀ lọ lù wọ́n kó lù wọ́n kẹ́mi fi bọ́ lára wọn. kí n lu wọn àwọn àlejò onúlé kí n lu wọn kí n lu wọn kẹ́mi fi bọ́ lára wọn àwọn wo ni àwọn wo làwọn àlejò yẹn àwọn wo làwọn àlejò yẹn lọ́dún. ṣé ọkọ bá sọ fún mi kó má bàbá mi lójọ́ mọ́. o sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo dẹ́rọ̀. ẹ fún mi lówó ẹ fún mi lówó. wọ́n ní kí n lọ lu wọn. wọ́n ní kí n lu wọ́n ní lu wọn kẹ́mi bọ́lá bọ́dá pé mi lówó tèmi. àdó ní kí wọ́n ní kí n lu wọn gémi wọ́n lé ní ah. wọn wọ́n ní ààrẹ. ẹ pé mi máa kúra mi sí i. ọ̀dọ̀ yẹ mi lówó. làyílá ìlàlá òkọ́lọ́ má bàa tiwa jẹ́. làyílá ìlàlá òkọ́lọ́ má bàa tiwa jẹ́. wúwà làyílá ìlàlá òkọ́lọ́ má bàa tiwa jẹ́. làyílá ìlàlá òkọ́lọ́ jẹ́ ká wí fún àwọn àfààyàn ọmọ á lọ ah, jẹ́ ká má lọ. ọmọ lọ bí ti bá wọn ó ti wà mí láti kọ́kọ́ sì ní sùúrù ṣe báwọn náà ni mò ń pè tó ń pè yìí tí ẹ lọ́gán tí wọ́n gbé kíni jáde. àbí láìsí. èmi ò ní pẹ́ máa lọ o. ọlọ́run má bàa ti wá jẹ́ o. ọ̀fẹ́ yọ̀ṣíbi. bọ́dà Sàámú. bọ́dà Gani open roof. mo jayé. àwọn wo ló ń bèrè mi. Ah, wo àwọn àfààyè àwọn àdórí àlàáfíà ara ẹni o kó o lè gbádùn mi ò lálàáfíà báyìí. Ah, ah, ah, àrẹ. mi ì lálàáfíà báyìí. èèyàn kan wá wá tó fẹ́ fún mi lálàáfíà mi. ẹ ṣe bá àdúrà ràn wá fún. kí ni percentage àlàáfíà ara mi. àrẹ. hundred. ọgọ́rùn-ún wà. gbà o ṣe ìyàwó ògè. ṣé iná lẹ́ ń mi wọ́n rán mi sí yín ni o. wà ṣẹ̀dẹ̀ rò pẹ̀lú tó ń béèrè mi ìgbádùn sá. èsì ń ṣe wọ́n ẹ̀rù bọ́yẹ̀ ṣe bí wèrè ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ̀ páì. ìmísí ni. ìmísí ni bí wèrè. Ọlọ́run ló wá béèrè yín. ẹ fi Ọlọ́run lẹ̀ síbi tó wà question ni mo béèrè sẹ́yìn làlejò tó wá béèrè mi wọ́n rán mi sálejò tó wà nínú ilé ni. àwa ni Ọlọ́run rán <laughs> ká wá yanjú ìṣòro inú ayé yín. ẹ fi ọlọ́run lẹ̀ síbi tó wà question ni mo béèrè sẹ́yìn làlejò tó wá béèrè mi wọ́n rán mi sálejò tó wá nínú ilé ni. orí yìí pé èmi náà múra yín wá nígbà tí ń bọ̀ mo ti múra yín wá ike yìí náà. Hey! sẹ́yìn làlejò àlejò ẹ má bàa àlejò ẹ sílẹ̀kùn ẹ wọ́n ní kí n nà wọ́n kẹ́ mi bọ́ lẹ́nu wọn wọ́n ní kí ah! yọ síbi yọ síbi máa bọ̀ wọ́n bá mi sílẹ̀kùn fún ọ wọ́n sílẹ̀kùn. ó sì bọ́ sì bọ́ sí bọ́ọ̀lù sí bọ́ọ̀lù sí bọ́ọ̀lù sí bọ́ọ̀lù ó sì bọ́ sì bọ́ sí bọ́ọ̀lù sí bọ́ọ̀lù. Shimbolo Shimbo ó Shimbo Shimbo Shimbolo kẹrẹgbẹlẹ Shimbolo ẹnikẹ́ni tí wọ́n bá bídà nínú yín kó kọjá ẹni tó bá bídà nínú yín mo fẹ́ kó kọjá ọlọ́yẹ ọlọ́yẹ gan kálọ́ ló wò yẹ ni máa fọ́ọ̀kì nímú ẹ lórí ni ó Shimbo Shimbo Shimbolo dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ tó bá gbé ma fọ́ọ̀kì ni ma ma ma fọ́ ma fọ́ọ̀kì ni wọ́n lórí níwọ̀n. Allah Allah Allah Allah akbar Allah akbar Allah akbar Allah akbar Allah akbar Allah akbar Allah akbar. kìnní kìnní tó ń fẹ́ sí mi lẹ́nu ń dùn. ah ṣé ìwú ẹ̀mí dínú tó ń gbénu rẹ̀ tó ń ṣe ṣekúṣe mò ń bá ọ sọ̀rọ̀ báyìí tó o rò pé o lè yí Al-Qur'ani ni agbára rẹ̀ ò ká àwọn ọmọ kí wá jókòó wọ́n hàn rúkìá. láìlọ ìlọlọ. omi rúkìá mo dàlú ọ. láìlọ omi rúkìá dùn. kò sí tó ṣe. ẹ mú sinimá tó. láìlọ ìlọlọ láìlọ ìlọlọ láìlọ ìlọlọ láìlọ ìlọlọ. ẹjẹ ìmú díẹ̀ sí. ẹ mú sinimá tó. ẹjẹ ìmú kìíní yẹn dùn. kìíní yẹn dùn. ó jọ something ó jọ something something. díẹ̀. báyìí. ọlọ́run má jà jìyà láyé wa. kúwà. ọlọ́run má jà jìyà láyé wa. káyù. ọlọ́run má jà jìyà láyé wa. ọlọ́run má jà àpòfọ́. ọlọ́run má jà jìyà láyé wa. ọlọ́run má jà àpòfọ́. ọlọ́run má jà jìyà láyé wa. kúwà ọlọ́run má jà jìyà láyé wa. ọlọ́run má jà jìyà láyé wa. èmi mo mà ti jìyà. ọlọ́run má jà jìyà láyé wa. ìyà mo jẹ ti jìyà. ọlọ́run má jà jìyà láyé mi. ẹ ṣàánú mi. ìyá wa ọlọ́run kẹ́yìn. ẹ ti pọ́n ọlọ́run lé lára wa ọlọ́run pọ̀ yẹn. ẹ dákun ẹ wo arákùnrin ẹ mọ̀ ìyá yóò bẹni tẹ́ fi ń hàn wọ́n o láì lo glass èmi náà ń sọ ẹ̀wò ẹ̀wò èmi ní ẹ̀wò èmi. ìrìyàn. à màmá mo tútù wà ń bí màmá. arákùnrin. ìyìn mọ́ rí o. ìyẹn ẹ mọ mi. ìyìn lójú yìí rí. ẹ̀yin lè fi ìyà jẹ mí ẹ mọ mi ẹ jọ. mo mọ̀ pé irú ló bí tẹ́rí nígbà tí ó sá di ọlọ́run lára wa. ẹ wò mo ti rúkú fún yín. ó sáàdì ọlọ́run ọba jálá nígbà tá a bá pe orúkọ ọlọ́run ọba ismaila azumi àpè ọlọ́run níbi tí ọlọ́run ọba ti jẹ́. àwa ṣèwádìí àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ ó wá jẹ́ ká mọ̀ wípé ọ̀dọ́ yín lòun ti fara káṣá tá a bá sì ní í ṣe àbòsí ẹni tí èèyàn bá ṣẹ̀ dandan ni kó bẹ̀ẹ́ kọ́lọ́hún lè yọnu ètò gbé adé inú ẹ̀dá pẹ̀lú ọ̀bìnrin gbogbo nǹkan tó sọ náà nìyẹn ìyá ẹ máa gbóòórùn tùràrí lára mi wọ́n fi tùràrí gan-an lọ́ fi gbàdúrà torí ọ̀rọ̀ yín wọ́n dẹ̀ ní wọ́n bí yín dá táwọn bá débi táwọn bàbá yín sọ ẹ̀ máa gbọ́. Ah! nǹkan ń ṣe é o. ẹ filẹ̀ ẹ filẹ̀ àfà mo pọ́ lọ́n lé lára yín. Ah, ọlọ́run pọ̀ yín lé ṣe rí ọmọkùnrin olórí burúkú. Ah! ẹ má sì pè fún ẹ. ẹ má gbà o wọn fẹ́ máa rí inú ìyá mi ni wọn fẹ́ rí inú ìyá mi ni ẹ má gbà ìjọ. a ṣì èrè ah! ọmọ. Ah! ìyá mi ẹ dákun ẹ má jẹ́ kí n tó ṣe kó tó pọ̀ sí ẹ dákun. ṣé bó mọ̀rọ̀ sọ ni. Hey, rádaràda pọ̀nṣán pọ̀nṣán orí ò pè bí mo ṣe wù ẹ yẹn ṣé mọ̀ ẹ̀yin ọmọ jẹ́wọ̀n rìn wọ̀n ṣánpele túpẹ́ orí ẹ ti dàrú ṣáṣọ ní ìtọ́ wọ̀ yìí sọ fún mi ṣáṣọ ló jáde àtìgbà tó ti ń bọ̀ ni mo ti ń tẹ̀lé ẹ bọ̀ ṣáṣọ ló wọ̀ yìí sọ fún mi. kí ló bá dínú kọ́ tí mo wọ̀. kí ni bá dínú kọ́ tó wọ̀ you keep quiet tó bá dákẹ́ sí máa súnmọ́ ẹ máa fẹ́ ló bá nǹkan tí ò dá jẹ́ lára ẹ ṣáṣọ ló wọ̀ yìí àkísà ló wọ̀ kú ò lè ṣe báwo lè ṣáṣẹ rè ṣàgbọ́ ẹ̀rí bí mo ṣe fọwọ́ kan yẹn rí pé kíní yẹn rìn lọ ní lára magic point yẹ ìtàn wà ń bẹ̀ ó wá wọ̀ owó aṣọ yìí lọ gbogbo nǹkan tó wò náà ni kò kú pọ̀ ń bẹ̀ náà òun ni ọwọ́ rẹ̀ téèyàn bá sí irú ọwọ́ ìdébísọ̀ kó máa ra tán ni gbogbo orí ẹ̀ là ń wo òun ta ṣó dáa tó bá yá ẹ̀ nọ́ọ̀kì yìí mọ́lẹ̀ wọ́n rí èpo ẹ̀ sójà kó o máa wọrú aṣọ ìjáde. mama ẹ wo my house is very very close kí ló bá dunu kan sí mo wọ mo kò fẹ́ wá ra biscuit níta ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí máa embarrass me. how many distance is from your house to this place? my house is not far. wọ́n ní ìṣẹ́jú kan ló wà láàrin ikú àti ìyè ṣé ìjẹ́jú kankan ló wà láàrin ìpọ́nrún àti virgin bó o bá tiẹ̀ jẹ́ virgin ìgbà mélòó ni pọ́nrán máa fi wọlé jáde ó tán ẹ̀yin oníranu òṣì arákùnrin nǹkan tó wọ̀ kò sí nǹkan tó ṣe é mi ì rí nǹkan kan ṣe bí lé ló ti ń bọ̀ ó sì fẹ́ wá ra bisikíìtì. àwọn lágbà kì í wá lọ́jà kò rí ọmọ tuntun wá ọmọdé nìyí o ẹ̀yin yóò ṣàgbá o ìkòkò lẹ̀ jẹ́ o ẹ̀dẹ̀ ń wọ́n mọ́ ayé ẹ̀dẹ̀ ń bàjẹ́ lọ ní kò sí nǹkan kan nínú àkísà tọmọ ìwọ yìí dájúdájú láti jẹ́ pé báwọn ọmọ yín ṣe múra káàkiri náà nìyẹn tẹ́ ẹ bá ti lọ́mọ abẹ́rẹ́ rí bó ṣe búra. ẹ wo bàbá mi ò ra bisikíìtì mọ́. ní ìbẹ̀rẹ̀ ilé mi wá síbi. wọlé lọ́kọ́ lọ́wọ́ ṣọ́bì lọ́wọ́ ṣọ́bì. má ra kankan mọ́ tẹ́ ẹ bá sọ wípé ẹ ò rí nǹkan kan tó bàdì nínú nǹkan tí ọmọ ìwọ á jẹ́ pé nǹkan fẹ́ jùmọ̀ yín ọ̀tọ̀ ni tẹ́ ń rí nǹkan fẹ́ jùmọ̀ yín a lot is wrong yìí nǹkan kan fẹ́ jùmọ̀ yín ló fàtẹ́ ìfèrí nǹkan tó ṣẹlẹ̀ nínú àwọn kan yìí bẹ́ẹ̀ ni ní àdúgbò yìí ní community is just like my house the whole community. I am here to make everything work well in the community. You know, àgbàlagbà tẹ jẹ́ rí nìyẹn. Everything gbọ́dọ̀ neat, àdúgbò máa neat, ọmọ máa neat, gbogbo nǹkan máa neat. Ẹni tó bá ti ní kàdúgbò ìmá dà. Ẹ ọ̀tá mi ni o, sọ ti yẹ yín káwọn ọmọ máa wọrú aṣọ ẹ̀ ládùúgbò kó dá. Ẹ rí nǹkan nù tọ́mọ ìwọ nǹkan fẹ̀ jù mọ́ yín. Nǹkan ó ràn jù mọ́ yín. Hmm. Nǹkan fẹ̀ jù mọ́ mi. Allah, akbar. Allah, akbar. Allahu akbar. Kabira. Allahu akbar. Kabira. Ṣé bí ìwọ ló ń sọ pé nǹkan ń fẹjú mọ́ mi? Ṣé nǹkan dẹ̀ ti ń fẹjú mọ́ ẹ báyìí? Ọdún méje péré ni mo fẹ́ kí nǹkan fún un. ẹ máa bẹ̀ wọ́n ní lọ́lẹ̀ lọ́lẹ̀ rẹ̀ pé wọ́n lọ́dún méje ẹ máa bẹ̀ wọ́n ní. ìyá mi n tí ń fẹjú mọ lọ́wọ́lọ́wọ́ yìí kódà kò yẹ pọ́sẹ̀ méje ká má wàá sọ ọdún méje ẹ dákun torí ọlọ́run ọlá ọlọ́run tẹ́ ẹ wò mọ́ wa lára náà ni kẹ́ ẹ wò ṣe é nígbà tó ti sáàdì ọlọ́run ọlọ́run sì ti gbà á ọlọ́run bá kì í fi àwọn ẹni tì ẹ́ lẹ́tí èèyàn bá ti sáàdì ọlọ́run dandan gbọ̀n ni ọlọ́run ó gbà á mọ́ńtàwá kálí alẹ́ láàyè fàwúwá. àsìbò àsìbò ẹ̀kọ́ mi yẹn. ọlọ́run ti gbà á ẹ dákun ọlọ́run tẹ́ wá tìjú mọ́ wa lára òun náà ni mo wá fi ń bẹ̀yìn ẹ dákun ẹ foríjì. ẹ jọ ẹ jọ lórí Ọlọ́run ẹ foríjì mi ẹ foríjì mi. ẹ jọ. Hmm. téèyàn bá lóun ṣoògùn kà mọ hmm. ẹni tó máa jẹ́wọ́ á dèdè ẹ. lọ́ọ́ ọpọ́n lọ́ọ́ ọpọ́n. ṣé bó mọ̀rọ̀ sọ ni lọ́jọ́ kìíní àná ó ní nǹkan ń fẹjú mọ́ mi ṣé o ti wá rí báyìí mo ní kí n fi ayé hàn ẹ ni. Allah hmm. Allah afa ẹ wo ọmọkùnrin sí èmi tó ò nírú mi lé ni. àmì ìnírú yín lé o ìyá oyè ju wọn lọ mi ìnírú wọn lé jẹ́ kí n parọ́ ni. afa ẹ ṣàfilẹ̀ ọlá yín ló ń jẹ ọlá yín nì yóò bá ń ṣe ọlá àwọn àfáà ni bó ṣe ṣe rádaràdànù fọdún méje gbáko. torí pé ẹ̀yin tẹ tẹ̀lé wa ni ni màá ṣe foríjì Ah, àmọ́ tó wà ń bẹ̀ ni pé tó bá lè wẹ̀ lódò dáàrin á ti wá padà ah! gbogbo ìṣòro ayé ẹ̀ ó wá di pẹ̀tẹ́lẹ̀. Ah, kí lè ṣe mí ṣe bí àti bẹ̀ ọ́ màmá mi lè wẹ̀ lódò mo ẹ̀ tó mi mo ẹ̀ tó mi mo ẹ̀ tó mi mi lè wẹ̀ mi lè wẹ̀. dábàá tó bá ti mọ̀ ń wẹ̀ kò sí nǹkan tí mo lè ṣe sí. Ah, mo dẹ́rọ̀ mo dẹ́rọ̀ mo dẹ́rọ̀. Ah. lọ́ọ́ gbọ́dọ̀ lọ́ọ́ gbọ́dọ̀ ẹjọ ẹ mọ ṣẹlẹ ìyá yẹn wicked ìyá yẹn wicked ẹ sá ẹ má jẹ ká waste time ẹ nà wọn nìkan bẹ́ẹ̀ ẹ nà wọn tàbátí àdá tàbátí àdá ẹ ka seventy two fún ọ. ẹmọ ní ká bẹ̀ wọn tán bàbá gbẹ̀bẹ̀ ẹ kàtà ẹmọ ẹmọ kó gbọ́ nǹkan tẹ̀ sọ ló ń ṣẹlẹ̀ ẹni wọ́n bí ya ìdá tàbá débi ẹni ẹni máa gbọ́. nígbà tó ń sọ bẹ́ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀ a mọ̀ fi ṣàpèjúwe nǹkan tẹ̀ sọ. a lọ bẹ arábìnrin a fi ọlọ́run bẹ ó ti gbọ́ o ṣùgbọ́n gbogbo eléyìí tó sọ yìí ó sọ ní pé kó má dàbí ní gbogbo òsàn kankan rẹ̀ àwa bẹ̀lẹ̀bẹ̀ gidi tí ò tí ò bá wá gbọ́ nǹkan torí bó ṣe wà yẹn ẹ mọ̀ pa jẹ ni gbogbo ń tàn sọ́ńbì ó ń gbọ́. ẹ tó ń dákún sọ̀rọ̀ yé mi o. ẹ lọ ìyá kí ni ká ṣe tí ò bá gbọ́ nǹkan. tí tí ò bá ti gbọ́ ẹ á wà á fún mi tó fẹ́. kí ló fẹ́. ẹ kọ̀wé. màá kọ́ kí ni màá kọ́ ìwé àbí màá kọ́ ikú mo ní mi ò lè wẹ̀ ní màá kọ́ wẹ̀ ẹni ṣe ẹjẹ́ ẹjọ́ bẹ̀ wọ̀ ẹjẹ́ ẹjọ́ bẹ̀ wọ̀ màá mà i'm sorry i can't swim. ẹ wò ẹ wò ẹ wò kí ẹ lo ọgọ́rùn-ún ọdún bí mo ti sọ ohun tí ó sọ. Ah! ṣé pé ẹ máa wẹ̀ jáde o. fún ní